إسماعيل وأهله وجده وأخبره بما أوحى الله إليه من بناء الكعبة قال الله تعالى وإذ يرقى إبراهيم قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم رأى إبراهيم عليه الصلاة والسلام في المنام أنه ذابح إسماعيل وأخبره بذلك واستسلم إسماعيل عليه الصلاة والسلام قال الله تعالى فلما بلد معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر فتجدني إن شاء الله من الصابرين فلما أسلم وسله للنبي وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجد المحسنين وفديناه إن هذا له البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم بشر الله سبحانه وتعالى I'm not. adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọ̀tẹ̀ mi ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wá sí di jimá sí òní kí ọlọ́run ọba kí wọ́n tàbí kí a fi ọ̀pọ̀lọpọ̀ jimá báyìí ní orílẹ̀ yìí ó sì gba lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wá. atọ́rọ ìkéde fún anábì wa Muhammad sọ́kọ̀ ọmọ wa ni wọ́n tẹ́lẹ̀ ẹni tí ọlọ́run ọba tí ó gbé dìde láti lọ wá jẹ́ ìkẹ́ àti àná gbogbo àgbẹ̀ńlá yìí pátá ìkẹ́ àti ìkẹ́ náà ni wọ́n bá wọn ará lè rẹ̀ àti ọmọ àti gbogbo àwọn àti abátútẹ̀lé ojú ọ̀nà wọn ti fi di ọjọ́ ìpínlẹ̀ àlùkìyàmà ní ìtẹ̀síwájú nípa ànábì pàtàkì èdè àti sọ̀rọ̀ rẹ̀ bọ̀ láti di ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn òun náà ni ànábì Ibrahim alayhi salatu wa salam àti bá ọ̀rọ̀ débi ìgbà tí ànábì Ibrahim tó kó apá kan nínú fámìlì rẹ̀ ìyẹn ni Hajar àti ọmọ rẹ̀ Ismail tó mú wa lọ sí ìlú mẹ́kà àyè tó ṣe pé kò tí ì sí ẹnì kankan sí gbígbẹ̀ níjọ́ náà lọ́hùn. ó fi ismail àti ìyá rẹ̀ síbẹ̀ lẹ́tọ́ gbára lé ọlọ́run tó sì fi ọlọ́run pé kí ọlọ́run bá fi mójú tó rẹ̀. ìyàwó alágbáríkà yìí òun náà kò sí mínísítì méjì lẹ́yìn ìgbà tó ti mọ̀ yí pé ọlọ́run bá lọ́pàá nẹ́bí ibrahim alẹ́ ìṣọ̀rẹ́ tó tẹ́lẹ̀ láti ẹ̀ kó síbẹ̀ òun náà gbára lé ọlọ́run ó sì di ọlọ́run. ṣùgbọ́n nǹkan tí anábì ibrahim tó gbé kalẹ̀ fún wa ní tí a lè máa jẹ tí a lè máa mu ìwọ̀nba gbàgbérése òun náà ló lò tó fi tán. ìyẹn pàtójá sí pé ájá ọ̀bẹ̀rẹ̀ tí dààmúdàgbò pé ibo là wá sáàjẹ sí wàhálà fún lẹ́mìí nípa ìpè kí ló wọ́n jẹ kéde ọmọ jẹ kéde yóò mú yẹ fà á nínú hadith tó wà nínú sahih bukhari àti muslim sèpà abẹ́ẹ̀ ọ̀rọ̀dì ọlọ́wọ́ àníkùmá sí ọ̀sọ̀ hajara ọlọ sí ààyè èyí tí ó súnmọ́ jù tọ́jú orí òkè pé bóyá tó ń bá dókè òun òun yóò kó fèrè àwọn tí ń bọ̀ lọ́ọ̀kan òun náà ní òkè sọ̀fà ètò ìgbé orígun kan ló jẹ́ nínú hajj téèyàn gbọ́dọ̀ mọ́gùn láti lè ti sáyò ìyẹn ni pé kó ṣe láàrin òkè yìí sí òkè márùwà. hajjara gun òkè sọ̀fà lẹ́yìn tí ń tí ń wọ̀ tún tí ń tọrọ gbà tí ò padà

lórí sọ pé wàhálà báyọ̀ náà sí bẹ̀yìnà ọ̀nà. tẹ́ bá fẹ́ mọ ìpìlẹ̀ kí ni ìkan lọ́fà á tó fi já sí pé alálàjì nígbà tí wọ́n bá ṣe iṣẹ́ hajj ọjọ́ orígun pàtàkì kí wọ́n sáré láàrin sàfà àti márùwà lẹ́ẹ̀mejì ìpìlẹ̀ rẹ̀ nìyí ẹjọ́ nígbà tí ń wá kí ni nǹkan tí ó jẹ tọ́mọ rẹ̀ náà máa jẹ ṣùgbọ́n ní títí ṣe ìdààmú yìí ló ti gbúrò ohun ó gbúrò ohun yìí ọkọ̀ arábalẹ̀ yìí pé bọ́yẹ́ nìkan lọ yọjú láti dá sí pé òun ó rí kẹ́kẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó yọjú lásìkò yẹ òun náà ní màláìka èsì ọlọ́ọ̀bà tí ó rán sí ìyá ismail àti anabi ismail alayhi salatu wa kí ni màláìka yìí wá sí ni pé ọwọ́ fi yẹ rẹ̀ ọwọ́ fi lulẹ̀ láti fi kí omi ọ jáde bí omi ti jáde hajar ìfísẹ̀ yẹ ànábì ismail kò jẹ́ kí omi yìí ọ̀ jáde tán títí fi ń sáré bù ú torí tí ó ti wá bùkátà òfẹ́ ti gbẹ́ ó sì ń jẹ́ ìran akọjá títí kọ́mọ rẹ̀ náà lè rí nǹkan mu ànábì wa muhammed sọ́kọ̀ onígbé yẹ́rọ amọ̀lọ́hùn ọmọ ismail lọ́wọ́tọ́rọ̀kẹ́ lẹ́sẹ̀ lẹ́kẹ́ ẹ̀nàmà ayélujára pé kí ọlọ́ọ̀bà kọ́kẹ́ ìyá ismail tọ́ba lè fi ara balẹ̀ fún omi zẹ́mzẹ́m ní omi zẹ́mzẹ́m ní odò lọ́nà ọ̀bà ti rí yẹ́rẹ́ pé odò sì bá máa tàn ní ṣùgbọ́n pa ìfarabalẹ̀ rẹ̀ ni ló fi dàbí kàga omi zẹ́mzẹ́m ọ̀wà nílùú mọ́kàdù ma ń zẹ́mzẹ́m lè máa ṣọ ìbàdàbò kò sí ìkàtẹ́yìn amú omi zẹ́mzẹ́m ní lórí tọ́nàbọ̀ ní gbàdúrà rẹ̀ nítorí mímu omi yẹn yẹn ni pé kéèyàn ó omi kó fi sùn kankan sì tẹ̀lé fún un. omi yìí omi ìtọ́jà sí pé ó jáde látara màláìkà ni tó sì dá sí pé láti gbà náà omi tí ó ń wà tí ó sì máa wà lọ ni. ó rí omi ó sì fún ọmọ rẹ̀ náà lórí ṣùgbọ́n fún ẹni tí wọ́n jọ máa gbé kò sí ẹnì kankan tó wà pẹ̀lú wọn ju àmì tìyẹ náà lọ wọ́n ti ń rí nǹkan mu báyìí ṣùgbọ́n látara omi yìí náà ni ọlọ́run bá ti pèsè ẹni tí wọ́n jọ máa gbé lù mọ́gà ẹ̀rí gbé níjọ́ àwọn èèyàn máa ń rìn láti nìkan sí nìkan kí wọ́n lọ sí òwò àbí kí wọ́n lọ dá ẹran jẹ àwọn àtìlẹ́ta sáfẹ̀ ní jùlọ home. àwọn arí kọjá sí wọn ní wọ́n tẹ̀dó sí ibi tí Hajar àti ọmọ rẹ̀ wà àwọn náà ń wá pé káwọn náà omi sábà rómi díẹ̀ sábà tẹ̀mí díẹ̀ níbi tún lè máa tẹ̀síwájú ìrìn àjò wọn ni wọ́n ti rí ẹyẹ náà kan fẹsùn pé àwọn wọn máa ń ṣe àkíyèsí wọ́n ṣàkíyèsí pé ẹyẹ tí ń fò kò lè máa fò ìtumọ̀ ẹni pé bí ẹyẹ bá fò báyìí láyé pé omi wà ní ibi tẹ́yẹ wà ní so bí a ti rìn ẹnìkan lọ síbẹ̀ ní ibi kọ́lọ̀ wo ibi tẹ́yẹ wà ẹyẹ wà kí ni sọ́wọ́ bẹ̀ nígbà tó débẹ̀ ọba hajar àti ọmọ rẹ̀ pẹ̀lú omi yìí báyìí ni àwọn kọ̀mílà yìí àwọn ìdílé yìí ti sọ fún hajar wípé sọ́yọ̀ǹda fún wa káwa náà máa gbé bì pẹ̀lú ẹ̀ torí pé àyè tó mi wà táwọn lè máa tẹ̀lé sí nígbà tí àwọn bá lọ táwọn bá bọ̀. ajá ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ lọ́mọ yìí pé ẹ lẹ́tọ̀ kankan sí omi yìí. anabi wa muhammed sọ́kùn ọlọ́wọ́ àrẹ wòsànlẹ̀ ó ní ajá ọ̀sọ̀ báyìí tó ti dá sí pé òun ga ajá lẹ́mìí rẹ̀ ọ̀fẹ́ kó ti tún káwọn èèyàn wà pẹ̀lú ẹ̀ ó sì tún fi kọ̀ǹdíṣàn lẹ̀ wí pé wọn ò ní lẹ́tọ̀ sí pé wọ́n jẹ̀ dàbà lórí wọ́n máa mú bẹ̀ ṣùgbọ́n kì í ṣe nǹkan ní wọn bí kò sí pé òun ló ní. báyìí ni àwọn kọ̀bílà yìí ti bẹ̀rẹ̀ sí gbé pẹ̀lú hajar àwọn kọ̀bílà yẹn wọ́n jẹ́ lágbáwá lára ìdílé yìí anabi ismail aleyhi sọlá tó sọlá ló ti kọ́ ìdè lágbáwá torí lágbáwá fi ń fi bọ́tẹ̀lẹ̀ láti bákan náà lára àwọn lọ anabi ibrahim aleyhi sọlá tó sọlá láti tẹ ìyá ìyàwó rẹ̀ títí hajar àti ismail láti tẹ wọn wò pẹ̀lú àti ọlọ́run ṣùgbọ́n nígbà tó dé ìlú maka hajar ti kú lásìkò yẹ ọba ìyàwó anabi ismail anabi ismail náà ti jáde lẹ́yìn wá ilẹ̀ mú káàkiri yẹ́nì ìtàn àgbẹ̀ rọ́bì ọlọ́wọ́ àyẹ̀wòmá lẹ́yìn oṣù sọ. ìyàwó yìí ló bá ó béèrè lọ́ọ̀rẹ́ pé ọkọ rẹ̀ ń kọ́ ọlọ́kọ̀ òun ti jáde ó wẹ̀ tẹ̀ gbọ́dọ̀. báwo á ti tẹ̀mí ó ní ti tẹ̀mí le gan o pé òun ọ̀gbádùn kẹta nítorí bó ń torí ìjà ní jẹun ọ̀tá bẹ̀rẹ̀ sí sọ ìsọkúsọ nípa ìjẹ ìmú wọn. Adé tó sẹlẹ̀ ọ wá sọ fún yín pé tọkọ rẹ bá dé pé mo ní kọ́ máa kì tó wá tán pé mo ní kó yí àbáwọlé ibi téèyàn gbà wọlé kó òwe lọ́pàá fún un. Àlẹ́bí Ismail Alayhi Salatu wa Salam ó dé láti ibi tí ó ti di ọ̀dẹ lọ. Àlẹ́bí Ismail ti dé fílẹ̀ pé ẹnìkan ti wá ẹnìkan wálé ìyàwó rẹ̀ ló gbé bẹ́ẹ̀. Kí ni ká tó fi ránṣẹ́ lẹ̀? Ó ní pé àwọn béèrè àlàáfíà òun ti sọ pé àwọn ò rí jẹ àwọn ò rí mu. Ó sì ní kó wọn máa kí ọ ṣùgbọ́n ó ní pé kó o yí àbáwọlé rẹ kó o yí padà síbi téèyàn tẹ̀ wọnú ilé rẹ kó o yí padà ànábì sọ pé ẹ tó rí sanwó àwọn bàbá àwọn ètò sì sọ àwọn ìtumọ̀ ẹni pé kó wọ́n kọ́ ọ torí pé ṣe ìyàwó báyìí ni ànábì ti kọ ìyàwó àkọ́kọ́ rẹ̀ ó tún fẹ́ ìyàwó míì nínú ọ̀ràn yìí náà ànábì ibrahim alayhi salatu ó tún wá nílẹ̀ kejì nígbà tó bá ìyàwó eléyìí tí ọba anabi ismail ó bẹ̀rẹ̀ pé báwo ìyàwó sọ pé ọjọ́ àdúgbò ẹ̀fọ́ náà o àtàrí jẹ àárín mu kí ni sẹ́ẹ̀jẹ́ kí ni sẹ́ẹ̀mú àmàjẹ́ra àdìmọ́mi anábì ibrahim ọ̀tọ̀rọ̀ fún ìyàwó yìí ó sì sọ pé tọkọ rẹ̀ wáyé pé mo ní kò kí i ṣùgbọ́n ẹnu ọ̀nà ilé rẹ̀ ó rí i pé òun fi rìn dáadáa kọ́ má ṣe jẹ́ o anábì ismaila alayhi salatu wa salam ó tún padà dé báyìí ni ìyàwó rẹ̀ sọ kí ni nǹkan anábì ibrahim kí ni nǹkan tí ó sọ ó sì jẹ́ kó yẹ wípé ẹni tó rí àwọn bàbá àwọn ni ìwọ france lọ gbà lérò pẹ̀lú ẹnu ọ̀nà ilé wọn pé kóhùn o jí ọ̀hún dáadáa nígbà tó di ẹlẹ́ẹ̀kẹta tí anábì ibrahim aleyhi salatu wa salam tí ó wá ọba anábì ismail wọn kíra wọn fún pé ìdí wọn ti rí ti rí láti tó ti wà ní tó ti wá dàgbà. lẹ́yìn ìgbà wọn kíra wọn tán anabi ibrahim alayhi salatu wa salam ọjọ́ kó yí anabi ismail yìí pé ọlọ́run pàmí láti gàgà náà ti gbọ́dọ̀ sí kí ni kan náà ní pé kàmà kàába foundation kàába wà ń bẹ̀ níjọ́ náà lọ ṣùgbọ́n kò sí wà ní nǹkan tí wọ́n kọ́ ọlọ́run bá ti wá pàmí láti pé kakọ́ kàába anabi ismail sọ pé kò sí tóun sè é káwọ́ bẹ̀rẹ̀ ìyẹn ni ọlọ́run bá rè máa fi سورة البقرة وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم eré anabi sọfọlọ àríwọsẹlẹ sọfọ àwọn àjọ rẹ̀ nípa anabi ibrahim àti ọmọ rẹ̀ ismail nígbà tí wọ́n gbé ilé foundation kaaba kalẹ̀ tí wọ́n kọ́ wọ́n kọ́ tọ́lọ̀ ni wọ́n ṣe tòótọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọn ò jọra wọn lójú wọn bẹ̀rẹ̀ ìpè ìrírí ọlọ́run ilé rẹ̀ là ń kọ́ yìí o lálẹ́ sì fún wa. anabi ibrahim alayhi salatu wa salam àti anabi ismail wọn kọ́ káàbà ó di nǹkan tí ọwọ́ àgbẹ̀ tó ti jà sí pé yóò ti máa wà lọ́láyé lẹ́yìn náà gbogbo ẹni bá ń ṣe hajj a rí i pé pàtàkì ni láti lè ṣètọ́wá fún ààyè yìí lẹ́yìn ìgbà theophagy ọ̀nà anabi ibrahim aleyhi salatu oh, wa salam ọ̀nà ọba fi hàn otu ọba sì ní ìtumọ̀ ẹ̀ níbi wà yìí ìfẹ́ bá lálàlà ìfẹ́ gbọ́dọ̀ sí ibi ẹ̀ anabi ibrahim náà tí bá fún òun ní ismail fún wọn kò sí àkọọ́lẹ̀ kankan fún ìta ìgbà àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n ń ronú kọ látọ̀nù. kọ̀sẹ́rì kankan fún yín tó wà nínú kúrò ní pé ọ̀lẹ́mà àgbàlagbà nínú sọ́wọ́tò sọ̀rọ̀mà ọ̀lẹ́mà àgbàlagbà máa àwọn ìsmáì. nígbà tó ti fi àlẹ́mì ìsmáì ó di ọmọ tí ò ní ṣe wàhálà kankan máa ẹ̀rí nígbà tó wọ́n bá wà kékeré yọ ọmọ fún yàrá rẹ̀ wàhálà tó bá dé sí ìdìkan òun yóò di ẹsẹ̀ tí ọlágbára tí ò ní wá bùkátà sí kẹ́nìkan máa wá bùkátà kọ́ máa sọ mọ́. ìgbà tó ní pé àlejò ìsọ̀rọ̀ ó ti di ọmọ téèyàn máa rí sínú rẹ̀ ọ̀gbọ̀dọ̀ pé àkọ́mà ah, ni ó ti dàgbà. ìgbà yẹn ni ọ̀nà ọba wọn sùmọ̀tàn wọn sàlà lọ́wọ́ pípé àlejò nínú lójú ó ọmọ rẹ̀ kalẹ̀ pé mọ́ àlejò ismail torí pé ọmọ àlejò ọ̀nà ọ̀bà ni torí pé ìrẹ́ bàbá mi ìtọ́nà ọba kọ́ láti ó ti rè tó kò sí ìgbà tí òun fẹ́ ṣe ó sì bá mi lẹ́nu tí yóò ṣe sùúrù ìyẹn ni pé mi ò ní kọ̀ sí ọ lẹ́nu. ọlọ́ọ̀bá wọn sùn hàn wọ̀tá rárá ní pé nígbà tó ti pé abéjèèjì tí wọ́n gbàgbà fún àti ọlọ́run kí n ṣe àdéhùn láti ọ̀dọ̀ ànábì ibrahim níbàámu sí ìgbà tí wọ́n gbajúmọ̀ táwọn yẹn máa ń sọ ọ́ nígbà tí wọ́n gbàgbà tí wọ́n gbàgbà fún àti ọlọ́ọ̀bá wa subhanahu wa tó ti pé anabi ibrahim ọjà ismail ọjà dùgbúlẹ̀ láti bí ọ̀fẹ́ bí lọ́rùn ọlọ́ọ̀bá màláìka sí anabi ibrahim wọn àti ìyàwó anja ibrahim ọdẹ sọ̀tọ̀ sọ̀tọ̀ bíyà. ìrìn anabi ibrahim àlàtọ̀ ọ̀la ó ti mú wá láti ó ti mú wá sí ìmọ̀sẹ̀ yẹn pé ọ̀jà pátá ọgbà fà fún àti ọlọ́ọ̀bá látara bẹ́ẹ̀ ìta fífíọ́lì ìta nípò síbi àdánwò lálẹ́ tó ṣe é pé ọ̀sẹ̀ tí o lè gbárù ẹ̀ mọ́ra ọmọ tuntun tó bí tó ń rí wò kí wọ́n tún wá parí pé láti ṣe kó tún pa ẹ̀rù tó tọ́lá gbára yìí. ìtọ́nà ọba fi sí báyìí ní pé ànábì ìrọ̀lẹ́ àdébí sọlá tó tẹ́lẹ̀ ọ̀nà ọba fún ní xàdé xàdé ìlú tó ní pé kò ní ní ẹlòmíì lẹ́mí ẹ̀mọ́ ju ọlọ́run lọ kò tó ní nífẹ̀ẹ́ ẹlòmíì lẹ́mí rẹ̀ yàtọ̀ sí ọlọ́run lọ́wọ́ ní bàhálà wọ̀ ẹ̀dá láti fi wá dá àlẹ́bí ibrahim wò tí ọ̀jẹ̀ kájí ibi ọlọ́run torí pé nígbà tó ti fi àlẹ́bí ismail lẹ́mí rẹ̀ ti wà pẹ̀lú àlẹ́bí ismail tó ṣé yóò lè gbé ìfẹ́ tọ́lá ọba lérí ìfẹ́ àlẹ́bí ismail ṣùgbọ́n ọ̀pá ṣèdánwò lórí pé ó fi ìfẹ́ sọ́nà ọba síwájú ìfẹ́ ànábì ìsmáyìlì àrẹ́lẹ́sọ́lá tó tẹ̀lé. ọmọ tí ọlọ́run bá ti dogun fún náà wọ́n jẹ́ ọmọ alágbàríkà ìyẹn pàṣẹ jáde pé òun náà gbàgbà fún bàbá rẹ̀. ọlọ́run bá wọn ti máa wà dára fẹ́ pé dípò kí ànábì ibrahim tọ́pa ọmọ rẹ̀ àwọn afi àgbò tó ní ńlá àfi rọ́pò láti jáde pé kọ́ para ọmọ rẹ̀ máa á sì kan tó yàtú pé wọ́n máa rántí ìtàn rẹ̀ láéláé káyè parẹ́ tí wọ́n sì máa sọ̀rọ̀ àdúrà. kí ló fà á torí kó náà ti dáadáa látara dáadáa tó ṣe láti sán lẹ́sàárì kò sí sí ìgbàsẹ́yìn fi máa sa ẹ̀ńtọ́ bá ti dáadáa ju dáadáa náà lọ. ànábì Ibrahim alayhi salatu wa salam ọ̀nà ọba ńlá níbi ilé yìí kò ní wá sí kótó ńlá lásán bí kò sí pé ó tó fún un ní òórùn ọmọ mi yìí. ọlọ́run bá sọ nínú sọ́ọ̀tù hold àtàwọn àyè pé nígbà tí àwọn òṣìṣẹ́ wa tí wọ́n ti wá bá anabi ibrahim aleyhi salatu wa salam lálejò anabi ibrahim ẹ ti máa ṣe púpọ̀ ni ó ṣe rí pé wọ́n dé wọ́n kíra wọn ọ̀tàrí lọ pa ẹran ọ̀yàn bí ọtí máa yàn sí ìyàlẹ́ ó gbé síwájú wọn ó rí i pé wọn ò kankan nínú yìí. wọ́n rí pé wọ́n bẹ̀rù wọ́n sọ pé làzọ́kà ìrẹ́ ibrahim wọ́n bẹ̀rù àwa tó rí yìí màlẹ́kà ọlọ́ọ̀bá ni wá ọlọ́ọ̀bá sì ràn wá sáwọn àjọ lóòtù ni láti lọ pa wọ́n rẹ́ àwọn kẹ́yì àtọ́dọ̀ tiẹ̀ náà ni ìyàwó rẹ̀ ṣíṣe sáárá tí èsì bímọ nígbà yẹn òun wà pẹ̀lú wọn nígbà náà náà wọ́n wá ń fi fún ànábì ibrahim ó ròyìn pé sáárà yìí tó jẹ́yàwó àkọ́kọ́ rẹ̀ òun náà padà bí ma. bí sáárà ti gbélé yìí ó pariwo pé ó ń kẹ̀. pẹ̀lú bó ń ṣe dàgbà tó yìí tí ọkọ̀ òun náà tó ti dàgbà tó yìí òun tó bí ma. àmàlẹ́kà ní láti máa sọ fún pé àtàkẹ́bí náà ní àmọ̀rìlá ṣé ọfẹ́ máa ṣe mà níbi tó ti parí tọ́mọ̀ ọba ti parí ẹ̀ àti ọlọ́ọ̀ba ọ̀rọ̀ pé nìkan dàgbà òun kọ́ ni ọ̀rọ̀ àti ọ̀nà ọ̀rọ̀ ìbáhánà wọn wọ́n ti hàn. ọ̀nà ọba fún nílò ọba ti sáà ti bí òun náà ní ìhà ètò ti gbé ọ̀padà bí ànábì yàkóbá rẹ̀ ìsìlámù. wọ́sọ̀lá ìdùnnú mi èyí tó ti ṣẹlẹ̀ sí ànábì ìrọ̀lẹ́ màálé ìsọ̀lá ìsọ̀lá lẹ́yìn ìgbà tó dẹ́ àti gbogbo àwọn nǹkan tójú rẹ̀ kàn lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tó ṣe sùúrù àìrọ́mọdé ọlọ́ọ̀bá padà sọ pé ó bí àwọn ànábì ọlọ́run ó bí ànábì ismail ó sì tún bí ànábì ishaq tọ́já sí pé ànábì ismail àtàrà rẹ̀ ní ànábì wa muhammed ó sọ fún àwọn àìwọ̀ tó nàbí jáde ànábì ishaq àtàrà rẹ̀ ní yakubu ti jáde tí ànábì yusuf jáde látàrí àtàwọn ànábì ọlọ́ọ̀bá míì. tó fi jáde anabi ibrahim àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n wá di anabi ọlọ́run lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù èyí tí ó ti lérí àdánwò ọlọ́run ọ̀sán àlọ́sán kìí ṣe lẹ́yìn ọ̀nìkan ọlọ́run àti ìgbé eré anabi sọ́kọ̀ ọ̀sán àlọ́sán máa sọ anabi ibrahim fáwọn àjọ rẹ̀ nígbà tí fi kàn án ṣùgbọ́n sùúrù lérí ọlọ́ọ̀bá wa sọ di ìmáàmà ìyẹn ni pé ẹ̀sáwò yẹn wọ́n máa wò kọ́ sí tọ́já sí pé ìtàn rẹ̀ wọ́n máa sọ wọ́n sì máa rẹ́kọ̀ọ́ kọ́ mbẹ̀ ilé àwọn èèyàn máa fi ṣe àpèjúwe dáadáa láti lè máa tẹ̀lé tí wọ́n fi rí ojú rí ọlọ́ọ̀bá ṣùgbọ́n wọ̀dọ́lá kódà nígbà tí ọlọ́ọ̀bá sọ anábì ibrahim anábì sọlá tó ṣẹlẹ̀ tó sọ di aṣíwájú dáadáa ẹ̀sáwò yẹn wọ́n máa wò kọ́ sí anábì ibrahim bẹ̀rẹ̀ ṣe eré ọlọ́ọ̀ mọ́jọ ọjà tó pé mi nìkan jẹ́ kí àwọn àrọ́badọ́mà mi náà kí wọ́n jẹ sí wọ́n máa wò kọ́sì ọ̀nà ọba tó ṣe á sì fún ọ ṣùgbọ́n ìtọ́ba jẹ́ alábòsí nínú àrọ́badọ́mà rẹ yẹ nìkan ni ò ní rírú àǹfààní yìí torí pé alábòsí èèyàn kìí ṣe aṣíwájú nínú ẹ̀sìn kìí ṣe tí wọ́n máa wò kọ́sì nípa dáadáa. anábì ibrahim aleyhi salatu wa salam látàárọ̀ lágbọ́ndọ̀ ọba dáa ìyẹn pàtó yá gbogbo àwọn ẹlẹ́sìn láyé òní wọ́n ti á pẹ̀lú ara wọn. àwọn bí wọ́n sọ ìgbọ́ ìfẹ́ ní o kírísítẹ̀nì ẹ̀sìn kírísítẹ́nìtì ní ṣe. àwọn jù àwọn náà sọ pé ara àwọn ni kódà kìí sí àwọn eléyìí nìkan àwọn abọ́kíbọ̀pẹ̀ àwọn náà sọ pé ìgbọ́ ìmọ̀ ti wá ní ṣe. nígbà tó ní kí àwọn pẹ̀lú owó ti jẹ́ àpẹẹrẹ dáadáa tó kálukú máa mára wọn lọ ọlọ́run wá dá ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu pé màgàrà ibrahimu yẹ òdìyẹ wọlé ẹ̀sùnmáníyẹ wọlé ẹ̀sìnkẹ́rẹ́ hanifa mùsùlùmá wọlé ẹ̀kẹ́rẹ́ anabi ibrahim kìí ti jù bákan náà kìí sì ṣe kiriyó kìí ti kìtẹ́lì kò sí ẹ̀sìn kankan nínú méjèèjì fẹ́ wò yẹ bákan náà kìí sì ṣe abọ́kíbọ̀pẹ̀ kí wọ́n ní anábì ibrahim ṣe mùsùlùmí ni. kódà anábì ibrahim ó sì ní islam débi pé gbà tó tún fẹ́ fayé lẹ̀ etí tó ń ké lé lórí fáwọn ọmọ rẹ̀ ní pé nígbà tí ń bá kú tán ẹ̀sìn wo lẹ́yìn náà ó yàn láàyò láti lè máa sìn àwọn ọmọ rẹ̀ pàdé ìwé pé àwọn ò ní sìn kankan ju ẹ̀sìn islam lọ anábì ibrahim sọ yìí pé tó bá kú tán ẹ̀sìn kan tuntun yìí tí ọlọ́run ọba tó yọnu sí fún yín tọ́sà lẹ́sà tọ́jà pípé lẹ́ẹ̀fì ojú orí ọlọ́run tí ọ̀sẹ̀ ti bí tọ́nà ọba gbà lọ́wọ́ yín náà ní ìsìlá kọ́nà ẹ̀sẹ̀ mọ̀ tó tàbí ilẹ̀ wà ń tó gbòdì mọ́ ẹ gbọ́dọ̀ kú ẹ tọ́ba fẹ́ kí èmi àti ẹ̀ kájọ wà lẹ́sà lọ́jọ́ gbélé àkíyàmà ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ti dáadáa fún nígbà tó bá tó di ọjọ́ gbélé àlùkìyàmà nínú sọ́ọ́tù náà ẹni dáadáa tó ní ànábì ìbọ̀rẹ́ mọ̀ọ́sẹ̀ torí pé ó ti sùúrù lórí àwọn àdánwò ètò ọ̀nà ọ̀nà ti kàn án tí àdánwò ti bá bẹ̀rẹ̀ tó bínú tọ́gbà láti fi kí wọ́n sọ ọ́ náà àti àdánwò èyí tọ́jà ti pé kò nílẹ̀ èdè àti àdánwò wípé kó mú ìyàwó rẹ̀ àtọ́gbà kan tó bí kó fukú náà lò lọ sí ibi tí sí gàgà gbogbo àwọn kan wọ̀nyí òun tó fi rọra tí ọlọ́run bá ti padà sí dáadáa fún un ìyẹn tọ́ka sí pé àwa náà a gbọ́dọ̀ sojú a sì gbọ́dọ̀ jẹ́ kí àdáwò kékeré àbí bó ti wọlé òkèrè tó kọ́ náà bá kọ́ sànù wá níbi àdáwò ṣùgbọ́n gbogbo sọ́ba bá mùsùlùmí kò gbọ́dọ̀ ní kọ́pẹ́ nílẹ̀ lọ́wọ́ rẹ̀ kódà èèyàn máa bẹ lọ wípé nítorí wọn bá fi fi ẹ̀sùn Islam lẹ̀ kún òkú ọ̀sán ju kún òkú wá fi kó wọn fi ọ̀nà dáadáa tó wọn fi wà filẹ náà kó wọn filẹ̀ lọ síbi ọ̀nà àná torí pé ọ̀pọ̀ ọlọ́run lónìí ó ní dídàkudà látara ibi àdánwò kéékèèké tí ọlọ́wà fi máa dá ìyàwó tó ṣe ike gbogbo gbàdánwò báyìí èyí náà bí òkèlè tí ọ̀pá tí ó ti mú kúrò kódà àdánwò èyí lára tiẹ̀ òun fẹ́ bí yá tiẹ̀ látara ẹni ọmọ ẹgbẹ́ wa sábà gbọ́rọ̀ yìí lánàá ìka ló tún sọ pé òun áfíìsà fárádà yìí sọjá sí pé àwọn èèyàn sì tún rà á àlìjánà tó ti pé òun lọ ò ní àbàdájú rẹ̀ fún òwò kó tí ẹ lè wọ̀ àbí kó gba kó gba islam ẹ tí ò ní àbàdájú fún ọwọ́ àlìjánà tó wá ń ta tíkẹ́ẹ̀tì àlìjánà fún yàn táwọn èèyàn sì tún sanwó ọlọ́pàá tó fi àwọn àjọ rẹ̀ tó ti rárá òfin rẹ̀ ti bí àlọ́ àwọn ní owó àwọn táwọn ń sanwó ẹ̀wọ̀n táwọn èèyàn kọ̀ ọlọ́ba kọ́ta wa ẹ̀ tọ́lọ́ bá bá ti ní mùsùlùmí wọ́n máa dúpẹ́ torí pé kò sí orí kan tọ́lọ́ bá máa ṣe é fún yàtọ̀ tó ìgbà ẹ̀ tọ́ba wà lọ́nà àrùn ìdààmú tí ọ pọ̀ ju mùsùlùmí lọ. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà yóò sì máa lérò ibi ojú ọ̀nà ló wà lọ́sàn-án lóru ni wọ́n máa gbomi káàkiri ni wọ́n máa lo òkè ni wọ́n máa tó gbogbo ẹ̀ wàhálà táwọn ò ní ṣe àwọn kẹfẹ́rẹ́ ṣe ní fojú ara wọn rí tó sì ṣe pé gbogbo ẹ̀ náà ọ̀nà àbùyẹ kí ọlọ́ba tí ó sọ àmì kọ̀ọ̀kan wa kó jẹ́ ká kú sórí ẹ̀sìn islam ọ̀làlá ìdàkùdọ̀gbà اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم اكتب لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون بك عليه مصائب الدنيا اللهم اجزينا باسمائنا وبصار وقواتنا ما حييتنا واجعل الوارث منا واجعل ثارنا على من ظلمنا اللهم انصرنا على من عادانا ولا تسلط على ولا تسلط علينا من لا يرحمنا اللهم اصلح لنا ديننا الذي هو ربنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا عقرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر اللهم انا ظلمنا انفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب الا انت واغفر لنا مغفرة من عندك وارحمنا انك انت الغفور الرحيم اللهم طهرنا من الذنوب والخطايا اللهم نقنا من كما ينقى الثوب من الزلل اللهم باعد بينا وبين معاصيك اللهم اغفر لنا اللهم ارحمنا يا ارحم الراحمين قوم الى صلاتك